yesterday they gave the judgment that the federal government uh, the DSS should pay Oloye Sunday Igboho 20 billion naira and uh, they should pay twenty million for those um, for disturbing some people they are disturbing them going going and coming back so he has reporting from the high court of justice oyo state judiciary high court of justice at ring ibadan where the sunday Go won the case against the dss the judge said the dss should pay twenty billion to oloye sunday Go, and they should pay twenty million for um, making people to go and and come going and coming of people to the courts till they finish the case that's the judgment of the eh, from the judge. Yeah. wá sílé olóyè Sunday Igboho ṣe ó yẹ kí wọ́n yẹgi fún wọn lẹ́yọ kọ̀ọ̀kan ni wọ́n wá rọ ìjọba àpínlẹ̀ Ọ̀yọ́ pé kán fáwọn ní líìsì àwọn sójà àti DSS tó wálé olóyè Sunday Igboho torí pé kí ni ẹ̀mí bọ́ ẹ̀mí ṣòfò wọ́n bà dúkìá jẹ́ adájọ́ ní kan san twenty billion naira adájọ́ tún wá ní gbowó padà mú wá kóòtù kan tún san two million naira kan sàn yẹn lọ́tọ̀ bàbá wa kì í lè tẹ ẹ̀rí sàn sí. ẹ máa fèsì wọ́n ní adájọ́ ní wípé tó bá jẹ́ pé wọ́n rí list àwọn tó wá ń da kìnìún ní tó wá sílé olóyè Sunday Igboho yẹ kán yẹgi fún gbogbo wọn kọ̀ọ̀kan ni pé bọ̀ síbẹ̀ ẹgbẹ́ cotton justice yẹn sílẹ̀. ẹ tó ṣẹlẹ̀ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí ọ̀rọ̀ tó gba sùúrù kékeré ni kí ni sùúrù yẹn ni pé ẹ rí i pé gbogbo Yorùbá fifteen million population ni wá gbogbo ọmọ Yorùbá a ti di tailor so tailor ni gbogbo ọmọ Yorùbá báyìí èyí tá a rán lọ́wọ́ aṣọ tá a tó rán lọ́wọ́ ọ̀rọ̀ ni ọ̀run ni ọ̀rọ̀ Chief Sunday Igboho so ojú ọba ti mú Sunday Igboho wà ní Nàìjíríà kò lè sí tí ọmọ Yorùbá ló dákẹ́ ariwo tí federal government ọba bá Sunday Igboho jà mọ́ tí ò sí wàhálà ọkàn kálukú ló balẹ̀ torí pé ìran Yorùbá to bring all our people together to cooperate with our regulation to defend our citizens we must not do anything that will bring another war with the constitution Nigeria gbé kalẹ̀ no what is criminal investigation body so we are working our law we are working our selection so they say tẹ́yìn bá fẹ́ òfin lágbọ́dọ̀ tẹ̀lé so ìgbà tí ọmọ wa ti sẹ́dẹ̀ gbòó bẹ̀rẹ̀ iṣẹ́ gbogbo gómìnà ti bẹ̀rẹ̀ Yorùbá gbogbo wọn pátá là ń kọ lẹ́tà sí pé wọ́n fẹ́ ṣe rally lẹ́kọ̀ọ́ wọ́n fẹ́ ṣe rally bẹ́yìn rally tó pọ̀ tó lágbára jù òun náà ní ti Kogi state èmi ni mo kọ lẹ́tà sí gómìnà Kogi state wípé wọ́n bọ̀ wá ṣe rally ní Kogi state ó dẹ̀ reply wa padà pé òun ò fẹ́ ká wá sí Kogi state so mo dẹ̀ tó kí pé o ṣe ṣé pápá ọmọ Yorùbá lọ sí Kogi state so òfin tó bá ti ní ká mọ̀ lọ a kì í lọ bẹ̀ but ó wá yà wá lẹ́nu pẹ̀lú ọwọ́ tí president orílẹ̀-èdè Nàìjíríà ń gbé lọ́wọ́ yìí tó ń dùn wájú lójú kọ́mọ dùn wá ni pé táì sóore fún yẹn la sóore fún yẹn ni táì sóore fún yẹn la bá yẹn sóore ni ìgbà tí president Buhari ń wá president Nàìjíríà yìí ẹ̀ẹ̀mẹ́rin ló ti contest tí ò wọlé àwa àdìgbò ọmọ Yorùbá wa dúró tì ọwọ́ àfìdìbò wa wọlé ṣé ẹ̀sán tẹ́ kí Buhari ó san fún àwa Yorùbá nìkan máa pa wá ṣé ẹ̀sán tẹ́ kí wọ́n máa ṣe fún àdìgbò máa gbọ́ àwọn ọmọ Yorùbá tó wọ́n bẹ̀rẹ̀ sí papọ̀ ọmọ Yorùbá àwa ní sùúrù láàrin ọdún kìíní ọdún kejì ọdún kẹta ìgbà tó wá di ọdún kẹta àwọn Yorùbá wa péjọ pé ta la rí tó lè jáde tí ọmọ bá wa gáàdì ọmọ aláfi wa rí Chief Sunday Igboho pé òun wá fara ìkàlẹ̀ pé òun bá wa ṣiṣẹ́ ọmọ Yorùbá ó lè ń jáde pẹ̀lú àlàáfíà ó ń jáde pẹ̀lú ìdùnnú kò bẹ́ẹ̀ níbo dìjà ẹ̀jẹ̀ lérí gbogbo rálì àdúgbò yìí jáde tó lọ́yà báyìí bọ́ lọ́wọ́ rẹ̀ wáyì ó wá di pé ẹ wàá káyàn mọ́lé ẹ mọ̀ wá pààyàn wáyì ẹ máa káyàn mọ́lé ẹ mọ̀ dìṣọ́ pọ́pátì rẹ̀ wáyé tẹ́ mọ̀ wá káyè mọ́lé tẹ́ mọ̀ gbàmí àwọn èèyàn èèyàn tẹ́ pa ẹ̀ lẹ́tì wọ́n pa ẹ̀ lẹ́tì ìlú Ìgbòho ṣé kọ́tọ̀ dáná gífù wípé kọ́ pa ẹ̀yìn ni ẹni àtúwá ẹni tó tó wá kú ìsìn ìyàwó ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ wọ́n bẹ́lẹ̀ wò tó wá fojú kan òkú sórílẹ̀-èdè nìyẹn ìdílé tí gbogbo ọmọ Yorùbá fi Saudi Arabia tó bá bẹ̀ wá Yorùbá ní. Gbogbo ibà. Ọ̀tá rẹ̀ gbọ́rọ̀ látàwọn ẹnu àwọn afá ọlọ́run. Wọ́n sọ fún Adébí pé kì í ṣe ọmọ ilẹ̀ adúláwọ̀. Yorùbá lọ Yorùbá ní ìṣàlàwọ̀ lọ. Ó ti sú wa. Òkòtì tí tó kọ̀. Rábà náà tẹ́lá ti ní rábà náà àmàlà ló kù. Ẹ bàbá wa. Yorùbá. adájọ́ sọ méjì kan àkọ́kọ́ adájọ́ ní kán fún olóyè Sunday Igboho ní twenty billion naira adájọ́ tún wá sọ wípé kálá lè rí àwòrán àti orúkọ àwọn DSS àti sójà tó wá sílé olóyè Sunday Igboho adájọ́ ló yẹ kí á dá ẹjọ́ ikú fún wọn ni pé torí ìwà tán wù ìwà burúkú ni látòrí twenty billion naira yẹn ǹjẹ́ owó yẹn tó tó àbí kí gan lẹ rí sí ìdájọ́ yẹn. ṣe rí ìdájọ́ yẹn ìdájọ́ tí gbogbo àwọn president orílẹ̀-èdè àgbáyé tó gbọ́dọ̀ pọ́n ọmọ Yorùbá lérí ẹ̀ ni kí ni ìdájọ́ òní pé ilé ẹjọ́ ti pa aláṣẹ ń sìn pé kí wọ́n dá fún olóyè Ṣàngó ní twenty billion àtàwọn tó wà àtàkì ẹ̀ wọ́n dẹ̀ yẹgi fún wọn ìdájọ́ tó le ni but ìlú Benin Republic Egypt tọ́lẹ̀ gbòó wà sẹ́yìn náà fetí ara yín gbọ́ ìdí ìṣẹ̀lẹ̀ níbẹ̀ pé ilé ẹjọ́ ti dájọ́ ní Nàìjíríà pé àwọn tọ́wọ́ àtàkì Chief tọ́lẹ̀ gbòó wọ́n ti jẹ gbèsè tó gbèsè tó ti báyà òun náà ní Buhari wà lóun fẹ́ lọ yá lò tó lóun fẹ́ lọ fi olóyè bàbá yá lò tó fi ṣe gbèsè fún wa ní ilé Yorùbá sàrà ni owó àbúrò àti sàbúrò tó látara bẹ́ẹ̀ ìta àrọ ìjọba àgbáyé fún ní United Nations àtòfin tí wọ́n gbé kalẹ̀ ní United Nations self determination téèyàn bá ṣe lórílẹ̀‐èdè kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ yìí pé kéèyàn fẹ́ yàwó kó sọ pé òun dà fọ́ọ̀sì ẹ̀ so ìyàwó tá a ṣe ní nàìjíríà ó ti pé one hundred years afẹ́ ṣe tán láti lọ òmìnira ìtí kùránì sì sọ fún wa òun ni pé látẹ́lù yìí bùyú tá gẹ́ra bùyú ti kún ìlú tí èèbá ti ṣèlú rẹ máa wọ̀ bẹ̀ ká tó wọ kóòtù àwọn tó wà ní ọlọ́pàá kóòtù wọ́n ní ká mọ̀ ti ìwọlé ká fọ́ àwọn di time bàbá yìí a tẹ̀lé òfin wọn àfọ̀n ọ̀dìkà ìgbà báyìí so òfin la gbọ́dọ̀ mọ tẹ̀lé Nàìjíríà so ilé ẹjọ́ tó dájọ́ wọ́n tètè sanwó fún Chief Sunday Igboho kí àwọn tó sì wà ní president of the republic kó mọ̀ yìí pé àwọn judiciary nàìjíríà wọ́n ti fi Sunday Igboho lẹ̀ kó sínú criminal náà o Sunday Igboho ṣe criminal o Sunday Igboho ṣe criminal o tó ìdí jọ́ọ̀jì ti ké gẹ́sì lójú tó àwọn méjèèjì tó wà lábújá lédìké ọmọ mi lédìké tó wà lábújá ṣe ẹgbẹ́ tí wọ́n bá nílùú Ìbàdàn sì àti ládélé federal high court nílùú Ìbàdàn làwọn báyìí tó dé sí so ẹ rìlíìsì lédìké. tó wà lábùjá tí ládélé torí ẹgbọ́n sáńdálé lórí tó òun o tó bí àrùn ṣe nínú ẹ. ìgbẹ́jọ́ yìí wọ́n ní kò wáyé rí nínú gbogbo ọ̀rọ̀ ẹjọ́ dídá ní orílẹ̀-èdè rádaràdan tá a wà yìí tá a mọ̀ sí nàìjíríà bàbá dẹ̀ wo ìlú ìbàdàn dáadáa ó jẹ́ ìlú tó kún fún ọ̀pọ̀ nǹkan tó mú ìtàn dání eléyìí tó tún àfihàn ẹ̀ pé ìdájọ́ ó tún fi ìtàn lọ́lẹ̀. bẹ́ẹ̀ni nílùú ìbàdàn. nílùú ìbàdàn pé ìlú ìbàdàn náà ti kọ́kọ́ dá ẹjọ́ against ìjọba àpapọ̀ tán tó wá ní kán sanwó tambua tó jẹ́ twenty billion naira kí lẹ lè sọ ń pa ìlú ìbàdàn. ṣe rí ìlú ìbàdàn nílẹ̀ yorùbá a fẹ́ abágbá yorùbá nation a máa ní state mẹ́rìndínlógún sixty states la máa nílé nation ìlú ìbàdàn bí òun ni ẹ̀ẹ́kọ́ta yorùbá nation tó jẹ́ federal tí gbogbo ọmọ yorùbá nation máa wà tó ibẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ wa torí ìlú ìbàdàn òun ló gbà àlejò ó tóbi the largest city in africa ìlú ìbàdàn ibẹ̀ náà sì ti ní ìdájọ́ rere ti wáyé ẹ̀yẹ wo àwọn ọmọ wa tó ṣe gómìnà gómìnà nílùú ẹ̀yẹ ẹ̀ẹ́dì pé gómìnà ti ṣe nílùú ìbàdàn gómìnà mẹ́ta ni máa ń jẹ nílùú Ìbàdàn àkọ́kọ́ gómìnà Òkè Ògùn gómìnà Ìbàràpá gómìnà Ògbómọ̀ṣọ́ ẹni pé three states ní ń bẹ nílùú Ìbàdàn so wọ́n kàn wá sọ di Ọ̀yọ́ state lẹ́yìn ọ̀kan ni three state lẹ́yìn kí ẹni tó bá jẹ́ gómìnà ìlú Ìbàdàn so three state ní control so ìlú Ìbàdàn bí ó jẹ́ ìlú alálùbáríkà ibẹ̀ ni first cocoa house ibẹ̀ ló wà ibẹ̀ ni Awólọ́wọ̀ ti ṣe gbogbo àwọn nǹkan ribiribi sílẹ̀ Yorùbá ibẹ̀ náà ni ìdájọ́ rere ti wá wáyé ìdáyé the first edition university so ibẹ̀ ló wà so ìdájọ́ rere tó wá lù Ìbàdàn lónìí a kí gbogbo àwọn judiciary wa tó wà lù Ìbàdàn wípé sàdákàtà gbogbo ọmọ Yorùbá wọn kí wọn o lágbára Ọlọ́run o ò ní ṣiṣẹ́ o ẹjọ́ ta a gbọ́ lónìí lu Ìbàdàn ó dùn mọ́ wa púpọ̀ twenty billion naira ni wọ́n sọ fún olóṣìṣẹ́ dèbò wọ́n tún wá ní kí kóòtù wa ọ̀dà fún gbogbo àwọn DSS tán wá sílé rẹ̀ kó yẹgi fún wọn tó kò sáròyé bẹ́ẹ̀ ìlú Ìbàdàn kọ́ o ìlú rere ni o Yorùbá nation Yorùbá nation Yorùbá nation adúpẹ́ lọ́wọ́ yín bàbá. wọ́n ní wọ́n ti gílísì káàtì wa o káàtì olóńgbò wa. ẹ ṣe ni olóńgbò náà. Ìgbòho ṣá. àjíjà gbọ́dọ̀ bí ẹbí. Ìgbòho ṣá. àjíjà gbọ́dọ̀ dúpẹ́. ẹ nínú ọ̀rọ̀ tí olóyè Sunday Igboho sáfi léta ní àná wọ́n ní pé kí ẹnikẹ́ni má ṣe ìwọ́de ní orúkọ àwọn lọ́wọ́ yìí pé kí ẹnikẹ́ni má sì sọ ara rẹ̀ ní wípé èmi ni mò ń ṣojú olóyè Sunday Igboho yàtọ̀ sí èèyàn kan ṣoṣo tó tó bẹ́ẹ̀ láti pera rẹ̀ bẹ́ẹ̀ ẹ bàbá wa imam ẹ bá wọn advice gbogbo ọmọ Yorùbá lórí yíyé máa fi àwọn ará diaspora parọ́ máa fi wọ́n jẹun lọ́nà tí ò tọ́. Koiki Media bring the world closer to your doorstep. ìyẹn lọ́rọ̀ tó pọ̀ olùgbé ìsọdẹ̀gbò kì í ṣe tálíkà ọlọ́run fẹ́ onílé kìíní onílé kejì onílé kẹta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó pọ̀ ọlọ́run ti kẹ́ ẹ̀ but àwọn èèyàn máa fọwọ́kọ̀ rẹ̀ gbọ́ owó káàkiri so tí yóò sì làwọn máa fi ń yàgò fún àwọn tá a bá ti rí pé ó ní ìdọ̀tí lára kọ́ mọ́ ló kọ́ wa kọ́ mọ́ fi mọ́ fi pariwo pé a fẹ́ ṣe kinní kan tí ò da ṣùgbọ́n àwọn fẹ́ fi bó ṣe la fi dán so gbogbo ẹ̀yin tẹ̀ bá ń gba ṣe irú yùn ẹ̀ lọ jáwọ́ torí pé peter ń lọ ó kù kékeré káfi débẹ̀ o dáàdìsì tó wà ní United Nations ní on twenty four September yìí dáàdìsì tún wà ní thirty September yìí United Nations ó tún wà ní first of October àti second October ní United Nations lágbára Ọlọ́run kọ́ ọba tó ní ayé àtọ̀run Professor Wọlé Ṣóyínká àtàwọn pòfẹ́sọ̀ tó wà nílẹ̀ Yorùbá a kí yín púpọ̀ àti gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ráítà a kí gbogbo gbogbo iṣẹ́ tẹ́ ẹ ṣe gbogbo ẹ̀rẹ́ là á rí àti gbogbo àwọn gómìnà míì tá a lè dáko tá sọ̀pọ̀tì wa lábẹ́lẹ̀ tá sọ pé tó bàbá àwọn ọmọ tẹ́ ẹ̀ ṣe kó dáa but àwọn ò lè jáde tó rí EFCC ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ẹ má bẹ̀rẹ̀ EFCC kan l'Abuja kò sí EFCC kan tó lè dààmú yín mọ́ ẹ gbogbo èyí tó bá bẹ̀rẹ̀ e pé EFCC kan wà sọ pé ẹ ń dààmú yín ẹ gbàgbé pa ẹ̀ sotí bẹ́ẹ̀ sì ọlọ́ọ̀tì yọ̀yẹ̀ gbòkó lọ́ọ̀ka a ti gbé ọ̀rọ̀ wa dé united nations united nations ti gba pé à ń lọ ọ̀rọ̀ pé bóyá president orílẹ̀-èdè nàìjíríà ọ̀gbọ́n pa à ń lọ mọ́ nísìnyí ọ̀rọ̀ ti dé bẹ́ẹ̀ tó à ń lọ nìyẹn tó wọ́n tó máa wá ń parọ́ gbaróró diaspora tó òṣìṣẹ́ kankan tó parọ́ tó ń jalè ọlọ́ọ̀lù second commandi baba. ẹ tó bá fẹ́ ṣiṣẹ́ ìlànà ìrọwọ́ ṣe o ẹ ṣe gan wá délé àdọ́rùn kí ni tẹ́ ẹ ní láti sọ. ẹ jọ ọmọ fẹ́ bẹ fi àtúntò fẹ́ gbogbo ọmọ Yorùbá nílé lóko lóko pé àtọ́ramú ni ohun tó ń ṣẹlẹ̀ yìí Ọlọ́run kó kọjá kábílẹ̀ lè rí ẹni tí bá ti ń gba owó ní orúkọ Sunday Igboho Yorùbá tàbí àwa tí a wà lẹ́yìn rẹ̀ kí wọ́n lọ jẹ́ lásinmi kí wọ́n má bàa kan ìbínú Ọlọ́run mo tún fi àsìkò ibẹ̀ wú ọmọ Yorùbá lápapọ̀ ẹ àwọn méjì tí wọ́n wà ní Àbújá àwọn mẹ́ta náà wà ń bẹ̀ o wọ́n lọ track ẹnìkan ní Èkìtì afa Èkìtì wọ́n lọ track máa yẹn ẹjọ́ ẹ bá ní release ẹ̀ abájọ́ ibẹ̀ gbogbo DSS tó wà l'Àbújá ẹjọ́ ẹ bá ní release wọn síbẹ̀ Lady K àti eh, Ládélé tó wà níbẹ̀ ẹ bá ní release wọn ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ fásitì kò kí gbogbo ọmọ Yorùbá káàró ìdírí tó wà mí orúkọ yín ò ní bàjẹ́ láìláì o. mo kí gbogbo wa pátá mo tẹ̀mí láti sọ ni fún gbogbo àwọn Yorùbá ni wípé wọn ò lè nífẹ̀ẹ́ wa o wọn ò lè nífẹ̀ẹ́ wa àfi káwọn ọmọ Yorùbá ká nífẹ̀ẹ́ ra wa ká ṣe wa ní ọ̀ṣọ̀kan torí pé tí a bá nífẹ̀ẹ́ ara wa wàhálà ò máa ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹja nífẹ̀ẹ́ ara wa kí mọ̀ wá lè ṣọ̀kan a lè gbàgbé bàbá wa a lè jẹ̀fọ́ ẹ̀tọ́ wa olúwa kò ní gbòòrò rẹ̀ ẹjọ́ abdul àsìkò ibẹ̀ yìí gbogbo èyí tí èyí forúkọ ti Sunday Igboho tẹ́ ẹ fi ń gbowó èyí tẹ́ ẹ fi orúkọ gbowó tẹ́ fi ń ṣe láàlì tẹ́ ṣe fídíò tẹ́ forúkọ lóye Igboho Igboho ọ̀ràn yín ṣẹ́ o ẹlẹ́ni wọ́n yàn fúdi èyí gbogbo ẹ̀ tẹ́ bá ní owó yín lọ́wọ́ ẹ má kówó fún newsers Odùa gbè kò ní gbọ́dọ̀ rẹ̀ gbogbo ẹ̀ bá ti wá ṣerú èyí ilẹ̀ ó pa wọn owó ní kìje ẹ̀yẹ́ rà Biafra ẹ̀yẹ́ rà òyìnbó tí ẹ̀ ń gbìyànjú fún wa kò ní bàjẹ́ fún yín o. Ìgbòho ọjà Ìgbòho ọjà Ìgbòho ọjà. Koiki Media bring the work closer to your doorstep. We are reporting live from the Judicial High Court. Ibẹ̀ ló wà. Judicial High Court. Ẹni a ti ń report báyìí. So wọ́n lẹ̀ ń wò yìí o. Owó bàbá Dábì lẹ́yìn ìgbòho ṣá. Igwe Ọ̀sà. Àtijọ́ gbọ́dọ̀ now. No going back yo. No going back. Àwọn ìṣọ́dà ni àwọn oúnjẹ hooligans o. Àwọn oúnjẹ arúgbì o. Sọlá. Òun lè àwọn àgbẹ̀ kọ́ dá lọ àádọ́ dúró re wọn. àmín àmín. Koiki Media bring the world closer to your doorstep. ń gba ilé lọ́nà kí ni mò ń gbà lọ mi lọ fún ilé àgbẹ̀ ṣọ́kà. so gbogbo wọn tó ṣẹlẹ̀ ń bì ní federal high court ó ní ẹ ti gbọ́ yẹn so wọ́n ní kí wọ́n san twenty um, billion fún olóyè Sunday Igboho so ní tí wọ́n sọ lọ́wọ́lọ́wọ́ yìí lọ́wọ́lọ́wọ́ òun nìyẹn so wọ́n yìí jẹ́ kó yé wọn wípé tó bá àyíntádájọ́ sọ ni pé tó bá yẹ pé wọ́n lè rí orúkọ àwọn tí ó wá sílé olóyè Sunday Igboho láti wá rọ̀b wípé ó yẹ kí wọ́n yẹgi fún gbogbo wọn kọ̀ọ̀kan nìbọ̀ due to pé wọ́n rí orúkọ wọ́n ṣe rí list.